gómìnà ìpínlẹ̀ Ògùn Gómìnà Dàpọ̀ Abíọ́dún ó mà ti fi ọgbọ́n ó ti fi tú àṣírí gómìnà àná tó gba ìjọba lọ́wọ́ ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn gómìnà ìyún sẹ́nitọ̀ Ìbíkúnlẹ̀ Amósùn bẹ́ẹ̀ ló tún fi ẹ̀sùn ló tún yẹ̀yẹ́ alátakò ẹ̀ ìyún tó jẹ́ olùdíje tọ́jọ́ figagbága nínú ètò ìdìbò gómìnà oṣù kẹta ọdún tó kọjá ní ìpínlẹ̀ Ògùn ìyún ọ̀nà rẹ́bù Ládé Adébútú ó tún fi ọgbọ́n yẹ̀yẹ́ ǹjẹ́ níbo ni àdàpọ̀ abíọ́dún ló ti yẹ̀yẹ́ ládé adébùtú tó tún ti tú àṣírí nípa àmúsùn ní àsìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ìdúpẹ́ ní ilé ìjọsìn tó wà ní ilé ìjọba ìpínlẹ̀ Ògùn lágbègbè mọ̀sán ní ìlú abẹ́òkúta ìyún ayẹyẹ ìdúpẹ́ ti pé gómìnà dàpọ̀ abíọ́dún pé ọdún mẹ́rìnlélọ́gọ́ta sixty four years láyé tó sì tún ń ṣayẹyẹ ọdún márùn-ún tó ti di gómìnà ìpínlẹ̀ Ògùn àsìkò náà ni gómìnà máàmúrin ọpẹ́bẹnu tó sì ń ṣe ìjẹ́rìí tí àwọn olóyìnbó tí wọ́n máa ń pè ní testimony lápò abẹ́rùjẹ́ kò dì í mọ̀ pé àsìkò tóun fẹ́ di gómìnà ni làwọn èèyàn rántí ìní gómìnà APC táwọn jọjọ ọmọ ẹgbẹ́ kan náà ló mà lọ ń ṣiṣẹ́ fún olùdíje ọmọ ẹgbẹ́ òṣèlú míì tó sì ní gómìnà inú ẹgbẹ́ òun gan ló wá ń takò òun onígbà náà òun tẹ̀ ń bi ọlọ́run lérè pé irú wàhálà wo lòun wá rí láti di gómìnà ẹ̀ òun kò rí irú eléyìí kí gómìnà tó jẹ́ ọmọ ẹgbẹ́ kan náà pẹ̀lú olùdíje ẹgbẹ́ kó má ṣiṣẹ́ fún olùdíje kó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú mi ló gbé sórí Dàpọ̀ Abíọ́dún ní lẹ́sẹ̀kẹsẹ̀ lòun náà tún rántí pé bí wàhálà àti ogun náà ṣe pọ̀ tó ìní ògo òun náà yóò ṣe pọ̀ tó Dàpọ̀ Abíọ́dún wá dúpẹ́ pé òun jáwé olúborí òun fẹ̀yìn amúsùn àti gbogbo àwọn tó gbógun ti òun náà òun fẹ̀yìn wọn lulẹ̀ nígbà tó wá ń yẹ̀yẹ́ Ládì Adébùtú tó jẹ́ olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP lọ́dún tó kọjá Dàpọ̀ Abíọ́dún ni ọ̀rọ̀ tí ó ń gbọ́ pàápàá tí wọ́n ní Ládé Aríbúdúbútú sọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́sẹ̀ tó kọjá yìí wípé gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ojú ọ̀nà tí yóò tó kìlómítà àádọ́rin seventy kìlómítà ìyẹn ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ sí Fìdípọ̀tẹ̀ sí ìlú Ìṣẹ́yìn tó ṣí ó ní iṣẹ́ ńlá ni ṣùgbọ́n tó ní gómìnà ìpínlẹ̀ ọ̀hún yan Dàpọ̀ Abíọ́dún kìlómítà ọ̀nà mẹ́jọ péré ìní ń ṣì tó ń gba ìlú tó ń gba eléré tó sì ló yẹ tì í pẹ̀lú bí iṣẹ́ rere tí Mákindé tó ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tó wá ń fèsì Dàpọ̀ Abíọ́dún ni kí ni Ládi Adébútú mọ̀ ní tiẹ̀ ò ní kódà bá ṣe ní owó tó ojú ọ̀nà tó lọ sí ilé mọ̀mọ́lẹ́bí wọn ní Ìpẹ́rù ìyẹn ní ìpínlẹ̀ Ògùn ó ní wọn àríṣe dáadáa dè níyì ó ní Ládi Adébútú ò rí pé gbogbo àwọn ọ̀nà tó ń ṣe káàkiri ìpínlẹ̀ Ògùn ó ti lé ní ẹgbẹ̀ta kìlómítà six hundred kilometres ó ní kò rí gbogbo eléyìí o ó ní wa ló ń sọ ìsọkúsọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní báyìí gómìnà Dàpọ̀ Abíọ́dún ó ti tú àṣírí nípa ó ti tú àṣírí ńlá nípa gómìnà àná ní ìpínlẹ̀ Ògùn tó gbàjọba lọ́wọ́ ẹ̀ sẹ́nitọ̀ Bíkúnlé Amósùn bẹ́ẹ̀ ló tún yẹ̀yẹ́ ọ̀nàrẹ́bù Ládì orogún ẹ̀